ọlọ́run ọba especially nínú Ramadan nítorí pé oṣù tá a wà ń bẹ̀ yín oṣù àforíjìn ọlọ́run ọba ni katuba nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké léyìí tá a fi ń wojú ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tá a ń ṣe tá a sì mọ̀ pé rí wa. wọ́n ní téèyàn bá ń ṣe lọ́hún tọ́ba lọ́lọ́hún ò rí òun gbà nì wọ́n ló ń tọ̀ òun ó ti di kẹfẹ́ rínu téèyàn bá wọn ń ṣe lọ́hún tọ́gbà pọ́lọ́hún ọba ń rí òun tẹ́rù ọ̀wá bá táyà rẹ̀ ò sì já wọ́n lọ sọ ọlọ́hún ọba di ẹni tí fi yẹ̀yẹ́ jù lọ nínú ẹni tí máa wo ni tó ju ni lọ tó sì lè finisi tó bá fẹ́ káwa sọ ọ́ dẹni tó jẹ́ pé a máa sá fáwọn èèyàn gan a máa ní sáfọ́lọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ bá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ànábì yìí fún wa àwọn tọ́lọ́wọ́n bá lóun ọ̀fẹ́ àti tọ́lọ́wọ́n bá lóun kọ̀ ká ṣe é nígbà anábì ti ṣàlàyé fún wa tó ti wá nu Quran tá a ti ń gbọ́ tẹ́mi wa ò sì fílẹ̀ èyí tí ó dáa òun náà ni. èyí tí ọba da òun náà ní kẹ́ni wa ká lọ lè ti ju ọlọ́run ètò n'i a máa ṣe yẹn aburú wa ń bẹ lófin ni a máa ṣe èyí tó ní a máa ṣe dáadáa wa ń bẹ lófin ni a máa ṣe gbogbo ìgbà tó ọba ti ń ṣe ọlọ́run mọ̀ pé ìtọ́lọ́run ọ̀fẹ́ kò rí tó fi ní kọ́ ọ má ṣe ó rí nǹkan. tọ́lọ́n bá ti ní aburú bẹ́ẹ̀ yẹn tó ń tọ̀ ń sì gbọ́ tó sì lọ lè ṣe tó bá ti débẹ̀ yóò sọ fún yín pé aburú wà ń bẹ̀ nígbà míì yóò wà ń bẹ̀ yóò sì máa rẹ́rìn àsìkò tí aburú wọn jà lù kò tí ì tó kò tí ì dé yóò máa wá ní ebi wọn láburú bẹ́ẹ̀ aburú náà wàá dà táwọn rí wọn bá fi sí ọjọ́ alẹ́ ni àdéhùn ọlọ́run ọ̀sẹ̀ àfi tó bá túbá lọ́dọ̀ ọlọ́run ọba wa ó túbá wa lé ní jama òun náà ni ká opportunity ní Ramadan tá a wà yìí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣíwọ́ ń bẹ̀ pa àṣẹ mọ́ àti ńlá àti kékeré nígbà tí Ramadan ti dé kádàkùn ká má padà síbẹ̀ lẹ́yìn Ramadan lóòótọ́ aláforíjì lọ́lọ́run ọba wa àmọ́ ẹja tún mọ̀ pé ọba tí máa jẹ́ yẹn yà téèyàn bá kó sí lọ́wọ́ ni ẹjẹ́ àtúbá ọkùnrin wa obìnrin wa ọmọ kékeré wa àgbà wa àfáànù wa ọmọlẹ́kẹ́hùn alájìnú wa alájànú wa gbogbo wa ká ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa ẹjẹ́ àlọ́lẹ̀ mà ipẹ́ nìkankan nínú wa tọ́lọ́run bá gbá mú ọlọ́run ò ní tijú nǹkan kan mọ́ láà nítorí pé kò sí ẹbí ọlọ́run ọba nínú gbogbo wa ọlọ́run ọ̀lẹ́bí láàrin wa dépò tí a máa wá fọkànbalẹ̀ pé ṣe bí ẹbí ọlọ́run lèmi bàbá dọ̀hún yóò wo okùn ẹbí ọlọ́run ò sì níyàwó bẹ́ẹ̀ ni òbí máa ọlọ́run ò sì nígbàkejì tá a máa lọ lè bá pé ṣebí tá a bá ti nígbàkejì rẹ̀ yọ̀yọ̀ ń dá wa kò sí o anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi sọ fún fatima ọmọ rẹ̀ ó ní ya fatima ó ní wọ fatima salini ma shi'ti gbogbo tó bá fẹ́ gbà lọ́wọ́ mi nínú àwọn nǹkan ayé tètè béèrè lọ́wọ́ mi ń sin o fàyín ni láògìnì áńkì mínàlá iṣẹ́ à. torí tá a bá dọ́run o. Salini Fatima ọmọ mi nítorí bá fẹ́ kí n fún ọ nísìn tètè béèrè nítorí pé fa la ogini anki la iṣẹ́ à a bá pàdé lọ́run ẹ̀ ní nǹkan kan tí mo lè ṣe fún ọ. yàtọ̀ sí ntọ́ bá fi ọjọ́ ayé rẹ̀ ṣe láyé ń bí ntọ́ bá ṣe nìkan náà lọ́gbà nígbà tọ́rọ̀ ti rí báyìí àfi kí gbogbo wa ká lè ṣọ́ra wa káwọ obìnrin ká ṣọ́ra wa káwọ ọkùnrin ká ṣọ́ra wa ayé yìí ọ̀tàn gbẹ̀yìn ọ̀bá tán nínú ayé ayé ó sì tán mọ̀yàn lójú ẹ̀yọ́ nínú ẹ̀sìn wa maṣiyatullah ká máa ṣe ọlọ́run kò sí tí máa ń fa fúnni tó ju ìyà ọlọ́run lọ ipẹ́ nìkan wá ń bẹ lérí ilẹ̀ tí ì ṣe ọlọ́run àwọn màláíkà nìkan lọ́lọ́run ọba ó ti prógámù àwọn ọlọ́run ní darí wọn oníláyà súnà lọ́hàmá àmọ́ràn ọlọ́run ọba ní tí ń bá pa wọ́n láṣẹ wọn èé sẹ̀mí ètí bá ní wọn ṣe náà wọn máa ṣe síbẹ̀síbẹ̀ àwọn náà tún ba búbú fọlọ́n kò sẹ́ni tí ń bẹ lérí ilé ọlọ́run tí ó ṣẹ̀ṣẹ̀ kékeré yóò máa ṣe ńlá anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni kullu bun khatọ gbogbo ọmọ anabi adama pátá ní manselọ́n wa khairul khatta'ina tawabun àmọ́ àwọn tí wọ́n dáa jù láàrin wọn wọn là wọn tí wọ́n ṣẹ̀ nígbà wọ́n ṣẹ̀ tán wọ́n sì padà lọ́dọ̀ Ọlọ́run wọn ò sì débẹ̀ mọ́ àwọn tó dáa nìyẹn sẹ́yìn àwọn tí ó pé ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n bá kú àwọn yẹn ò dáa tó jẹ́ bọ́ bá ní ìbọ̀rìṣà bá ní oògùn bá ní bẹ́ẹ̀ yẹn bá ti já sínú sàárè yọ bẹrẹ wàhálà ní táyé ìparẹ́ wọn bá wá gbé wa dìde yọ wá wọná kò ní kó mbẹ ọlọ́run fi ní inna Allaha la yaghfiru ọlọ́run lọ́hùn ní ṣàforíjìn fún an yushraka bihi ẹni wọ́n bá ní nǹkan mi tó gbẹ́mí lé tí ń fún lówó tí ń sọ tí ń retí orí lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sọ́lọ̀ èmi máa ń sọ fún wa wípé creation àti creator ló wà kò pé mẹta. adẹ́dá àti ntaadá gbogbo bùkátà rẹ tó bá ti darí ẹ lọ́sọ́dọ̀ ntọ́lọ́ndá ó ti kẹ̀yìn sọ́ba adẹ́dá nìyẹn bọ́bá sì kẹ̀yìn sọ́lọ́n ọlọ́run yọwọ́ kó náà rọ̀ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ṣe ká máa ṣẹ̀ṣẹ̀ ká ti ṣẹ̀ àbí ká ti ṣẹ̀ lọ́wọ́n ba níkọ̀rọ̀ ọlọ́run a máa feríjìyàn o ọba aláàánú ni o kálukú ó jòkó lẹ̀ bá a ṣe wà yẹn kálukú ó máa ronú ọkùnrin wa obìnrin wa irú àwọn kíráìmù wo mo ti ṣe rí irú àwọn ẹ̀ṣẹ̀ wo mo ti dárí má débẹ̀ ọlọ́run ọba mélòó ni mo ti débẹ̀ kálukú rántí báyìí èyí tí ògiri bò wá láṣìírí èyí tó kùnkùn bò wá láṣìírí èyí tá a ṣe nílùú tí wọn ti mà wá èyí tá a ṣe kọ́dà àwọn èèyàn ń dáràn àwọn èèyàn ń sẹ́lọ̀ lérí òfurufú ẹ̀ tìráfù báyìí ẹ̀ ṣẹ̀dá àwọn èèyàn tí wọ́n mọ̀ pé ẹ má fún mi ní omi o èmi ò mu júùsì o ọtí mo fẹ́ mu wọ́n sì fún yóò sì mú yóò sì sọ̀kalẹ̀ dáadáa èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọlọ́run ọba wa ó nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá lóun ò ṣe mọ́ anábì ní ọlọ́run sọ pé inna Allaha yuhibbu tawabin gbogbo ẹni tí bá máa ń túbá kù bí ẹ̀ṣẹ̀ tí ń ṣe ọlọ́run nífẹ̀ẹ́ sórí bọ́ọ̀ bá túbá ìtumọ̀ ẹni bọ́lọ́hún nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ bá ti túbá tó débẹ̀ mọ́ òun la pẹ́rẹ́ bọ́lọ́hún nífẹ̀ẹ́ rẹ̀ yastik tá a máa fi máa nù torí ọlọ́run ní òun nífẹ̀ẹ́ ẹni tí ń túbá kí ni ìdàkejì ẹ ẹni tí ò túbá òun ò nífẹ̀ẹ́ ìwọ lọ́wọ́ a máa wọra rẹ pé sóò ń túbá sóò ti túbá àbò ò túbá àbò ò ní túbá ọlọ́run mọ́sá fi asúnú àwọn tí wọ́n máa túbá wa yuhibbul mutatahhirin ọlọ́run sì nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń mára wọ́n máa ń fọyín wọ́n máa ń fọnu wọ́n máa ń fọṣọ wọ́n máa ń mọ́tótó amọ́tótó àwa mùsùlùmí là ń jẹ́ bẹ́ẹ̀ ìbára nìkan ti ń rìn tí àwọn èèyàn ń sún fún níbi wọ́n jòkó sí tá a tó sáfù wájú táwọn èèyàn lọ lè mú sáfù míì ẹ má gbà pé ń sin lọ́hùn ń sẹ lọ́ni ànábì wa Muhammad ó ní nínú nǹkan tí Ọlọ́run ọba ní kó wọn fẹ́ràn jù àtúnyìnbó òun ò lè jáde kó òun má lo perfume òórùn dáadáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ṣẹ̀ méjì ni o ẹ̀ṣẹ̀ ńlá àtẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run sọ ní Quran ó ní tẹ́jítẹ́nibú kẹba irama tuni awuna aniwu àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́ bá fi ilẹ̀ tẹ́ débẹ̀ mọ́ nuka firi ankum sayyiatikum á pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ́ fún yín ìtumọ̀ ẹni pé ẹ̀ṣẹ̀ ńlá wà ẹ̀ṣẹ̀ kéékèèké wà ọlọ́run tún sọnù àyà mi ó ní alladhina yajtanibuna kaba'ira al-ithmi gbogbo àwọn tí wọ́n bá ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gbàǹkọ́gbì ẹ̀ṣẹ̀ wal fawahisha á síjú àánú wò wọ́n illa al-lamama àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọn ò lè bọ́ kú òun bẹ́ẹ̀ tí wọ́n fi wá bá wọ ọlọ́run ló fi jẹ́ pé gbogbo alẹ́ lẹ́ṣẹ̀ pátá bẹ́ẹ̀ yẹn bá sá fún ńlá o lè sá fún kékeré kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá lójúmọ́ tó fi ní ṣe lọ́hùn bọ́ ọ bá ṣe ńlá ó ṣe kékeré ọlọ́run wá ní tẹ́ ẹ bá ṣe àwọn ńláńlá mọ́ òun sì pa àwọn kéékèèké náà òun parẹ́ fún yín nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá jàmá òun ni kéèyàn máa ṣẹbọ pọ̀ lọ́lọ́run fi ramadana yìí fi túbà o anabi sallallahu alayhi wa sallam anabi ni ijitanibu asabu alimobikot. Al anabi ni ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá méje kan ní máa ń pa àyàrun láyé àtijọ́ àlìkìyàmà ni o alákọ̀ọ́kọ́ tọkọ dákọ̀ ó ní àṣírìkù bìlá kọ́ ọ máa rúbọ pẹ̀lú ọlọ́run kó o ní nǹkan kan nínú ilé tó o sokọ́ tó o rì mọ́lẹ̀ tó ń dè má dì í ká ibi ọmọ kó o níbi kan tó o máa ń sá lọ tó o máa ń lọ bẹ̀ láti máa lọ lè wá nǹkan bẹ̀ mọ́ ní nǹkan kan lẹ́mìí rẹ lẹ́yìn ọlọ́run o nítọ́ba rí ṣe ọlọ́run ló ṣe èyí tó bá rí ṣe ọlọ́run ni ò ṣe òun náà ló sì máa bẹ̀ kó ṣe fún ọ ọlọ́mọṣà ṣe wálé lérí rẹ̀ à ń sin gbẹ́rẹ́ káfí ramadana túbá o ẹ̀ṣẹ̀ ńlá nu ẹlẹ́ẹ̀kejì òkú kò lè wá àwọn ìyá wa àti bàbá wa ìmá ṣẹ̀ wọ́n kọ́dà ó débi kéèyàn ó pòṣe lásán sí ìyá rẹ̀ kéèyàn jágbe má ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ọlọ́run ọba wa lẹ́yìn náà kọ́tìlù nafs kéèyàn pààyàn àbí kéèyàn parẹ́ gbogbo bó ṣe lè wù kí ọ̀rọ̀ le tó bó ṣe wù kí ọ̀rọ̀ lágbára tó má pokùnso táníkà ń pokùnso láyé táwa yín olówó ń pokùnso bọ́ bá para rẹ ọ̀wọ̀ náà o mọ́ sí pààyàn kọ́dà má lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n ń pààyàn kò lè ra páàtì èèyàn ẹni tó lè rí tó lè rẹsẹ̀ tó lè rọyàn tó lè rọkàn tó lòun fẹ́ fi ṣògùn kóun má kú nítorí lè ra ń kú ni o ó kú ni o nítorí ọ̀lágbára àti dáàbòbò rẹ̀ tó fi kú kò lè dáàbòbò ọ̀nà lọ́wọ́ kú o ẹ rí ìpànìyàn yìí ẹni bá pààyàn ànábì ni wàhálà òbí kẹ́lìmà èèyàn kan sọ pé ẹni tẹ́ ń wá ọ̀nà bí lọ́gbà ọ̀nà bí lọ́gbà tó wí ni ìwọ àtàwọn tó pa ọ́nú tọ̀hún bákan náà lẹ́yìn méjì lọ́dọ̀ ọlọ́run bá wọ. ẹ má jẹ́ involve in killing innocent people. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kéèyàn máa jẹ́rìí irọ́ tí ò sojú rẹ̀ kò sì kó bọ́ńtọ̀ ń pé sojú rẹ̀ ni. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun ni kéèyàn máa jẹ́ interest interest interest tàdúgbò alájẹmọ́sùn owó èlé ti báǹkì ní àbí ti bòmíì tọ́ ọba ti yáwó ń bì kan tí wọ́n bá ti fi nǹkan kan lé wọ́n tún máa ń parọ́ wọ́n pè kan ní service charges ṣe rí iṣẹ́ tẹ̀ ń ṣe ní tẹ́ fẹ́ máa ṣáàjì àwọn tí ń yáwó iṣẹ́ nì kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ẹ lọ lè wá àwọn olówó àwọn ẹni ọlọ́run tí wọ́n bá yín gbalé tí wọ́n máa sanwó oṣù fún yín lérí ẹ̀ ẹ̀ sì wá bẹ̀rẹ̀ sí máa yá àwọn èèyàn lówó láì ní fi lé e gbogbo ayọ̀ ní six hundred thousand ó mú six hundred and five thousand wá èèyàn lè wọ ọ́nà lọ́rùn ni owó èlé òsì ti ń jẹ́ service charges yo. tí wọn bá ti ṣetán fún fẹ́ yáyàn lówó ohun ìṣetánu tẹ bá mọ̀ pé ṣetán fẹ́ ṣẹnu ẹ wàá lè wá àwọn èèyàn tí wọ́n máa sanwó oṣù yín bẹ̀ tí wọ́n sì gbalé fún yín bọ́ bá ti kówó léèyàn lọ́wọ́ báyìí tọ́ bá ti ní náírà kan ní ó lé lẹ́yìn ẹ̀ èèyàn lè wọ lọ́rùn ọlọ́run ìbáyé ńlá mọ̀tàfàálù ọlọ́run bá ń tẹ̀ bá fowó èlé lẹ̀ fáhàzánù bíi haribi minallah ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ọlọ́run àwọn òyìnbó wọ́n ti kọ́lọ̀ gbogbo ẹ̀ wọ́n ti modernize ẹ̀ irọ́ tẹ́tẹ́ títa inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ọbẹ̀ lérí tẹ́tẹ́ oní ten naira oní five naira lérí fóònù sẹ́ndì five naira kọjẹ ten million tó bá ti sẹ́ndì five naira báyìí bọ́lá bá ní kọ́ dákẹ́ lẹ́yìn ìgbà ni òun lè wọ ọ̀nà ọlọ́ọ̀ni àfi tọ́lọ́ bá fẹ́rí jẹun lókun torí gbogbo ti ń da ayérú náà nu jama ọlọ́run sì fẹ́ kọ́ńpìnì òun ọlọ́run fẹ́ kọ́ dàrú òun náà sáà nílé òní fíkìlẹ̀ ró tú ọlọ́run fẹ́ káyọ́ dàrú báwa ti ń gba interest yẹn tálíkà kò ní dá fún tálíkà mọ́ ìnira ńlá ni ọlọ́run ọ̀fẹ́ o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa jẹ owó ọmọ òrukàn owó ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n rẹ ti lọ́rùn ó wá kówó fún ọ kọ́ ọmọ fi tọ́jú àwọn ẹbí òun àtọmọ òun ọwọ́ ń ná owó wọ́n kó owó ọmọ òrukàn sí ọ lọ́wọ́ ọwọ́ ná ẹni bá ti pọ́ ọmọ òrukàn lẹ́kún ń lè sunkún lọ́rùn ni o ara'ayta alladhi yukadhibu bid-din ọlọ́run bá ní kò nígbàgbọ́ nínú ọjọ́ àlìkìyàmà wa dhalika alladhi yad'u al-yatim gbogbo ẹni tí máa ń pa ọmọ òrukàn tì bọ́bá ṣe wá pa á tì tọ́ yà wọ́n ní àpẹẹrẹ pé ò nígbàgbọ́ wípé àlìkìyàmà wà ní kátó wá pé o tún wá kó owó rẹ̀ o wá bẹ̀rẹ̀ sí náà ọlọ́mọsí wa lọ́mọ náà o ẹ̀yọ́ máa yá mi wàtàwálé yọ́mọ zahaf ọlọ́mọdé amáró rẹ̀ tọ́ba sì dé náà kọ́lọ́njẹ́ alẹ́ dìde òun náà ní káwọ̀ ọ̀tá ìsìn dé kọ́lọ́ àwọn fẹ́ bá mùsùlùmí jagun bọ́ ọba ti dìde o gbọ́dọ̀ sá padà o ẹni bá sá padà tó kó àwọn yòókù rẹ̀ sínú yọnu ànábì ni ẹ má máa béèrè ipò ẹ fẹ́ jagun àmọ́ tí wọ́n bá lógun dé ànábì ni ẹ má sá o ẹni bá sá ó fẹ́ kó àwọn yòókù rẹ̀ sínú parun ni ẹni bá ṣerú eléyìí ń lè wọ náà lọ́rùn ni ìbá jẹ́ mùsùlùmí ọlọ́run ọlọ́run musa sọ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńlá pọ̀ nínú ẹni kóbìnrin ọmọ gbọ́dọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu kó dúró ní ọkùnrin nínú ilé kó máa sọ fọ́kọ rẹ̀ pé kò lè pàṣẹ fóun ṣé báwọn jọ kàwé ni gbogbo ipò tóbìnrin bá wà tí ń bá ń bọ rẹ̀ nínú jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ní ń dá o àwọn àlùfáà wa wọ́n ní bó láṣẹ wá mẹ̀sẹ̀ kékeré àti ńlá wọ́n lẹ́sẹ̀ kéékèèké òun náà lẹ́sẹ̀ tọ́lọ́wọ́n ọba ọba sọ pé òun bínú sóni tí ń ṣe pẹ̀lú aya Quran àbí pẹ̀lú hadith ọlọ́run ó sọ pé òun ń bá òun tọ̀ òun jà ọlọ́run ọba ò fi ìjìyà kan lẹ̀ fún láyé ń bí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ń kéékèèké nìyẹn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá ti ní ọ̀wọ́ náà tó bá ṣe òun bínú sí ọ òun làánà rẹ òun ní rójú rí òun gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ń sọ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ wo jalabiya wa àbí ṣòkòtò wa tí wọ́n kọjá kókó ẹsẹ̀ yẹn sẹ́wọ̀n pé àkáàsì lára àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ́wọ́ torí ànábì tí ni ẹni tí bá ń wọ́ ṣòkòtò ńlẹ̀ táṣọ rẹ̀ bá ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ó jó bẹ́ẹ̀ ná lọ́rùn ni ló fi jẹ́ gbogbo ẹni bá ti ka hadisi ìjọ náà ni ó kó gbogbo aṣọ ẹ̀ lọ létí lọ ká bá wọn kọ́ tiẹ̀ àmẹ́ni tó gbọ́ tó lóun ọ̀gbọ́ bọ́ bá dọ̀run ọlọ́run ó sọ bí ìjọ wọn sọ fún ọlọ́run ó rí wá ní ẹ̀fún tí ó rí i pé ìjọ wọn sọ ni kọlọmọsà ẹ̀ mú wa dó àwọn ẹ̀ṣẹ̀ míì tá a fọkàn sí ká lè béèrè lọ́wọ́ àwọn afa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọlọmọjà arọ́ ló bẹ̀rù èyí tá a ti ń ṣe kọlọmọsà já tú bẹ́ńbẹ́ ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí ìmọ̀ jáde mọ́sálásí kó tó di pé wọ́n sì ká mà ó ti wọ mọ́sálásí lẹ́yìn àlọ́wàlá ó wá jáde ẹ̀ṣẹ̀ ni kí ló dé tó kírun mọ́ ó ní o tún rò padà kọ́ ń lọ bì kan ẹsẹ̀ kéékèèké ni àwọn ẹsẹ̀ kéékèèké mi táwọn àlùfáà kà ó ní kọ́mọ ìyá yẹn ó pè yàn pé mo fẹ́ kọ́ wábi kó máa mi nǹkan kan wà á di ọ lọ́wọ́ ò sì lọ nígbà tó lọ tiẹ̀ ó bò ó láṣìírí nù ta ni ó bò wọn náà láṣìírí jọ tiẹ̀ náà kí wọ́n pè yàn jọ kéèyàn má lọ ẹsẹ̀ ni àmẹ́sẹ̀ kéékèèké ni àtàwọn míì náà tí àwọn àlùfáà dákọ bí kan sálámà síyàn kéèyàn má dáhùn kéèyàn má dáhùn yẹn ọ̀ràn yẹn ni kéèyàn dáhùn àmọ́ kéèyàn má dáhùn yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ kéékèèké ni àwọn àlùfáà ní gbogbo ẹ̀ náà kò sí ìtọ́da ń bẹ̀ bẹ́ẹ̀ bá wá ń ṣẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n ń pé ṣebí kò sí yà fún lọ́rùn wọ́n ní tó bá padà yá yọ padà máa ṣẹ̀ṣẹ̀ ńlá o kó lọ́ máa ṣe wá ní ẹni tí ó bọ́ sọ́wọ́ ṣètọ́n ọlọ́run bá ní téèyàn bá fẹ́ wọná ẹ̀ṣẹ̀ kéékèèké lèyàn kan máa ṣe ẹ máa pe eléyìí ò tó nǹkan eléyìí ò tó nǹkan ebe eléyìí ò tó nǹkan tó bá padà wá yá èèyàn padà wá lọlé bá rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ńláńlá èèyàn ti ń gbọ̀ kadà pẹ̀lú obìnrin sì oye tó gbé di ìyàwó ìyàwó sí abẹ́ rẹ̀ tó ní nàìjíríà làwọn wà ẹ̀ṣẹ̀ kéékèèké àbí níbo ti fi ẹ̀ṣẹ̀ kéékèèké ló pè é níbo padà yá ẹjọ́ tó bá lọlé ṣe sìnà ó padà wá rí sínú ẹ̀ṣẹ̀ ńlá jẹma èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run mọ́sá ìṣàánú wa o. ó sì wálé lérí láyé àtọ́jọ́ àlìkìyàmà ẹ̀rí àwọn ẹ̀ṣẹ̀ wọn lálákọ̀ọ́kọ́ ni pé tọ́wọ́ bá ń ṣẹ̀ lọ́hùn ó máa jìnnà sọ́lọ́hùn ọlọ́run ó sì máa jìnnà sí ọ àdúrà rẹ ó sì ní gbàbọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó máa súnmọ́ bínú ó sì súnmọ́ iná ọlọ́run ọba ó sọ nínú àwọn àìmáyé nínú àyà ọlọ́run ní tí wọ́n ń ló jẹ́ àfìyà jẹ wọn o ọlọ́run ní aleihim rọ́bùhùn ọlọ́run ní àwọn nígbà tí wọ́n ṣẹ̀ wá àwa dámdámà wọn a pa wọ́n rẹ́ bìdánbìhìn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ wá fásà wá à ìyá náà kárí wọn wàlá yakhafu uqba à èmi ọlọ́run ọba òsì wàá bẹ̀rù tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà mọ́ pa wọ́n rẹ́ tán ẹ̀yin lẹ́lẹ́ bá ànábì nú lútù ẹni ànígbà fún ọpọ́ kan lọ́lọ́run a sì nígbà pé wọ́n ránṣẹ́ àfi tó bá ní kí odidi rànkúnmí kan àtọmọ rẹ̀ kó jáde lérí àpáta yìí ànábì lútù ní tẹ́ bá ti rí tó bá ti jáde ṣé bí a máa kírun ẹ sì gbàgbọ́ ọ̀kan lọ́lọ́run àwọn ah, ló ti tàn ànábì lùtù ní ìwọ ọlọ́run ṣe wọ́n lélẹ́rìí rè kó o fàmì yín hàn wọ́n bisimilah àpáta sì lanu ah, allahu akbar wọ́n sì ń rí irun irun tí ń jáde díẹ̀díẹ̀ lérí àpáta lọ́ba sì dira nǹkan mélòó tọ́ ọmọ rẹ̀ náà tún jáde tẹ̀lé ànábì lùtù ní tọ́ ẹja máa lọ lè kírun lókun Allahu akbar wọn làwọn máa ro àwọn máa ro bó bá ti jẹ́ ìwọ náà ti ń wá bí ti pẹ́ o ti ródòdó àmọ́ èso ọjí ọ̀tẹ̀lé ń tà ń sọ òdodo ti yí ọ òdodo pé méjì ọ̀kan náà nì tó fi jáde láyé ọ̀kan lòdodo. anábì lùtù wa nítorí tó kù ni pé tọ́ ìmọ̀ mú mi gan ẹ̀ máa fún oníjọ́ kan jẹ́ ọmọ mú mi ẹ̀yin náà máa mímu ń jọ kejì ẹ̀yin lè wá mérekù mérekù sì ti dé tọ̀ omi náà ni oúnjẹ rẹ̀ wàláhì ọ̀kan nu wọ́n sì lọ nílẹ̀ gbà wọ́n ṣe mítìn tán ó sì lọ lè para nǹkan mi ọlọ́run ọba bó ṣe pa tán báyìí ọlọ́run ní àtiwọ́tọ́ pa àtàwọn tẹ́jọ́ ṣe mítìn rẹ̀ gbogbo yín pààyàn rẹ̀ ni bàdámùdámà àléhìn ní tó fa àyà yẹn ni ní tá a fẹ́ ni pé bọ́ọ̀ bá ti ṣẹlọ́ọ̀ máa retí ìyá bọ́ ọba ti sin lọ́hùn máa retí ìgbádùn máa ṣe retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run fàyín tẹ wọ́n lọ́wọ́ ọlọ́run ọba ní sẹ́mi aláwọn ọ̀tẹ́lẹ́ ọ àwọn ọgbọ́n tó ń sọ fáàlàm lọ́lẹ̀ ìmọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam annama yuridu Allahu an yusibahum bi ba'di dhunubihim ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ń kọ̀rọ̀ lọ́lọ́run fẹ́ fìyà rẹ̀ jẹ wọ́n ní òjì pé ẹ̀ṣẹ̀ jama kò sí èèyàn lè mérí bọ́ńbẹ̀ bọ́ọ̀ bá jẹ́ níbẹ̀rẹ̀ ayé èèyàn jẹ̀yà rẹ̀ láàrin ayé bọ́ bá bọ́ fún yàn láàrin ayé èèyàn jẹ nígbẹ̀yìn ayé tọ́ bá bọ́ nígbẹ̀yìn ayé kò sí tó lè mú bọ́ fún yàn nínú sáré abẹ́lọ́n wọ́ọ́lọ́n mọ́sá fi aburú hàn wá mọ́sá jáde jìnnà sí fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبته أجمعين عباد الله أن يرسل الله وباوا أنا بن من صام رمضان أنا بن أن تبقى رمضان إيمانا pẹ̀lú iman tọ́mọ́ni pẹ̀lú iman ò ní pé iman ọmọ tí ọ́ ò ní ṣe ọlọ́run ọba rárá ní Ramadan àfẹ́yí tó bá ṣe ṣiṣẹ́ ó dìtámì lérí fóònù rẹ tó mú lọ́wọ́ yẹn bó ní fi ṣẹlọ́run ó determine lérí tẹlifíṣàn tó gbé sílé bó o ní fi ṣẹlọ́n ó determine nínú iṣẹ́ rẹ bó o ní lù yàn jìbìtì ó determine nínú ọ̀rọ̀ ẹnu rẹ bó o ní búyàn o ní ṣépèlé yàn o sì ní gbọ́ orin o ní gbọ́gbọ́ púpọ̀ ó determine lérí pé o ní ṣẹ̀yà rẹ àti bàbá rẹ tí Ramadan fi tán níbọ̀ rẹ wọ́n máa ṣe dáadáa sí i àwọn tó jẹ́ pé àwọn mùsùlùmí tí àtẹ̀ntì ṣe mùsùlùmí tẹ́jọ́ ń gbé ó máa ṣe dáadáa sí wọn ọ̀dà tún bí ládùúgbò eléyìí lẹni tí ń gbààwẹ̀ táwọn yẹn máa sọ pé ah ọ̀lànà àwẹ̀ lọ́jẹ́ o kò rí báwọn o nítorí wá dání pé bó ṣe rí ní Ramadan yìí bẹ́ẹ̀ náà ni kò máa rí lọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Ramadan anabi ni ẹ bá gba dáadáa gúfèrè lahu ma taqaddama min zambihi ọlọ́run ó pa gbogbo ẹ̀ṣẹ̀ yín ọlọ́run ó pa rẹ́ fún yín bí Ramadan bá ti lọ àwọn abẹ́lẹ́ wọn kọ́lọ́mọsá fi asúnà wọn tó ń rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀yin ẹrú ọlọ́run ọba àtàràrùn màásì àwọn consequences ti àwọn ààbọ̀ ààbọ̀ ẹ̀sẹ̀ ààbọ̀ ẹ mọ̀ pé gbogbo nǹkan ní máa ń lábọ̀ ẹlòmíì ọmọ sẹlọ́hún yóò máa ní àwọn táwọn ń sẹlọ́hún gan ọ́ da fáwọn jù yín lọ ọlọ́run dẹ́ ni o ọlọ́run dẹ́ ni o ṣe mọ̀ pé adìẹ tá a fẹ́ pa tá a fẹ́ dún àgbàdo la máa fi tàn án a wà dàgbàdo lẹ̀ lẹ́mìí rẹ̀ ni pé a fẹ́ fún un lóúnjẹ a fẹ́ràn òun àmọ́ àwa tá a fẹ́ mú un ní tí yóò da lọ́wọ́ lẹ́mí tiwa afẹ́ pa jẹ ni bọ́ọ̀rọ̀ ọlọ́run ṣe rí nu wọ́n ní bẹ́ẹ̀ bá ń ṣe ọlọ́run tí bá ń tún dáa fún wọ́n ní kó máa pariwo kó máa pariwo fáwọn afáàpẹ́ dákun ẹ̀ sànú ẹ bá ń bẹ lọ́hùn ìpìlẹ̀ ni pé bọ́ọ̀ bá ti ń ṣe lọ́hùn ọlọ́run ó gbòòrè lọ́wọ́ rẹ̀ àmọ́ bọ́ọ̀ bá ń ṣe lọ́hùn tó retí wọ́n á ń pọ̀ sí i wọ́n lọ́wọ́ láwọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam bọ́ ọ bá ń sẹ́ lọ́n ń da fún ọ máa sunkún lóru o ní ti ń bọ̀ ò ní da o nítorí pé ọlọ́run bá ti ní mọ́ni àmìlà sọ́ọ̀lìhà ẹni bá ṣiṣẹ́ rẹ̀ kan fali nafsihi ó ṣe fún rẹ̀ òun náà ni ó jẹ̀ǹkẹ̀ ọmọ ni asáà ẹni bá ṣaburú kan fa alayha ń padà bọ̀ wá bá ọ̀kan nínú àwọn àfa ó ní kí ló dé tó fẹ́ràn jù lòun ṣaburú sí ó ní bó lòun ṣe ṣaburú sẹ́ni tóun fẹ́ràn jù ó ní ọ̀n saburú sẹ́mi ara rẹ ẹ̀mí ara rẹ ló sì fẹ́ràn jù wọ́n ọmọ pé gbogbo ń tọ́ bá fẹ̀mí rẹ sí láburú ẹ̀mí rẹ náà ni ó jẹ ìyá yẹn lọ́wọ́ alẹ́ lẹ́mọ̀ ara lòmíì ẹ máa wò pé àṣàṣì ni àṣàṣì kọ́ ẹsẹ̀ ni ẹsẹ̀ ni wọ́n nínú àwọn tí máa ń bá àyàn tẹ̀yìn bá ń sẹ́lọ̀ tí ó túbá ọkàn rẹ̀ ó dúdú ẹlẹ́ẹ̀kejì ọkàn rẹ̀ ó fún pinpin yóò ní hundred million lákàntì yóò sì tún pokùnso ẹ máa wá bíi pé kí n ló ní sí mọ́tò ní oníṣílẹ̀ ní oní ní sí òní ọlọ́fíìsì gbogbo wọn ẹ nítorí kò ní ọlọ́run yóò gbádùn nú ẹ̀mí kù bẹ́ẹ̀ bá ti ń ṣe lọ́wọ́n bá ò ní gbádùn lẹ́mí rẹ̀ mọ́ ẹ wo ní Ramadan tá a wà yìí jẹmọ ẹ wo kálukú sí ń sùn táǹjì kò sálàkàlà kò sí ìrònú kọ́dà ẹni tí ó kéré lọ́wọ́ ẹ ẹni wọn bá náà inú rẹ̀ dùn tó bá fẹ́ sìn inú àwọn tọ́lọ́ máa ń jogún fún yàn téèyàn bá tú bá bọ̀rọ̀ ó ní pé àdánwò oríṣiríṣi ni ó máa yàn nínú ẹ̀ òun náà ni pé èèyàn máa ní disappointment púpọ̀ ọkàn máa rí i pé gbogbo ibi táwọn ẹgbẹ́ rẹ ti ń gbóore bí o bá ti débẹ̀ báyìí wọ́n lò ti tán nínú àwọn tí ọlọ́run máa ń ṣe fún yàn téèyàn ọba fẹsẹ̀ ẹlẹ̀ ọlọ́run gba ìmọ̀ lára yàn o ní làákà ìmọ̀ ọlọ́run gba ìmọ̀ tí wọ́n fi ń ronú ọlọ́run ọlọ́run gba lára yàn èyí tó ọmọ tẹ́lẹ̀ gan ò rántí máa dáadáa nínú àwọn ẹ̀ṣẹ̀ nínú àwọn consequence àwọn ẹ̀san tọ́lọ́run máa ń fẹ́ ni zawalu ni'ima ọlọ́run máa ń gbàdẹ̀ra lọ́wọ́ yàn ọlọ́run lè gba àrísìkí tẹ́lómi lélẹ̀ tí ò bá yìí ẹ̀sẹ̀ lọ́fà bí wọ́n bá rántí yóò rántí tó ń fa àrísìkí ṣe lánàá yóò máa rántí pé ah, a àti sòwò lófo ẹnìkan sọ fún mi jọ ni oní kájẹ́ pé ẹ̀yin àfa sọ́nà báyìí ìlà bá pàdé níbẹ̀rẹ̀ ayé wa ni ayé wa ò ní rí báyìí mo ní má sọ bẹ́ẹ̀ mọ́ bọ́lá ọ̀sẹ̀ fẹ́ káyè lórí náà àyìnbẹ́yà àwọn tí wọ́n sọ fún tí wọ́n gbọ́ ànábì ìyanu fábùbù tálíbì kò gbọ́ ànábì ìyanu ó ṣe wá àti fábúlà bí olóhùn ọgbọ́ ó ní máa sọ ti tẹ èmi náà máa ṣe tèmi nítorí máa tọrọ ni pé kọ́lọ̀ ń forí jìn ni kọ́ máa ṣe kíni kọ́ máa tọrọ abẹ́lẹ́ kọ́lọ̀ máa ṣe ìṣàánú wa ànábì innal abda la yuhramu rizqa ànábì dẹ́rù ọlọ́run ọba kan a sì ṣe arísìkí léèwọ̀ fún bidhanbi yusibu torí ẹ̀ṣẹ̀ kan tó dá ọkàn wo fíìmù kan lásán yóò sì gbé kòtẹ́sàn débi wọ́n ti àpúrúfẹ́ wọ́n sì ní wọ́n ti fẹ́ lómi fíìmù tó wò mọ̀júmọ́ nìkan náà ẹ̀ṣẹ̀ tí ó fọkàn sí ọlọ́run ni mo wo ohun tí ó da ẹ̀ṣẹ̀ wọ́n nínú tí máa ń bí fún yàn òun náà ni àárẹ̀ nínú tí máa ń bí fún yàn òun náà ni ogun tí ò ní stop gbogbo òlu ayé ń sìn tí wọ́n ń jagun lọ́wọ́ yìí àwọn tí wọ́n jẹ́ eléré wọn wọ́n fẹ́ yan àwọn ọmọ lẹ́yìn jẹ ńlọ́fà tí gbogbo òlu parẹ́ sí jàmá nínú tí ẹ̀ṣẹ̀ máa ń ṣe fún yàn èèyàn ò ní lè tẹ̀lé tọ́lọ́hún téèyàn bá ń ṣe lọ́hún tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ wá sí báyìí yóò sì dìde bẹ́ẹ̀ bá ń ṣe wá sí tẹ̀ǹka Quran àrò sì máa ní pé ó ti tó ah, ti tó ẹ̀já lọ gbogbo ẹni tí ó bá ti fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ìnsẹ̀lọ́n ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sẹ̀ wa nínú àwọn tọ́lọ́wọ́n yọkó nu ayé yẹn òun náà ni pé bọ́ọ̀ bá ti ń ṣẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ wọn tó wá bí àwọn ẹ̀ṣẹ̀ míì ẹni tí mu tí nìkan báyìí ọtí nìkan ni mu kì í ságbèrè níjọba ti délé ọtí tọ́ra àwọn ọmọ aṣẹ́wó ń bẹ̀ níjọba tún bẹ̀rẹ̀ sí ṣaṣẹ́wó níjọba tún di ẹni tí ń ṣaṣẹ́wó tó bá tún yá àwọn olè wọn wá ṣe mítìn lé ọtí ibi wọn ti ń sọ̀rọ̀ tí wọn ti ń sọ̀rọ̀ gbogbo ibi táwọn ti rówó yóò bá tún tasí létí yóò bá tún dolè jàmá mùsùlùmí bí ó ṣe máa lọ́nu wọn ní tó bá ti ìfọ́fún ní ẹsẹ̀ kan tó bá yóò tún bí mi fún inú àwọn inú àwọn aburú tó wà fẹsẹ̀ nìṣẹ́yánu làáfíà ẹ̀yọ́ mayami wọn ní àlàáfíà ọ̀tàn nínú ẹ̀mí yàn nìṣẹ́yánu lọ́ọ̀ ò ní máa rántí ọlọ́run wọ́n tó rántí ọlọ́run sọ rántí jọ́ àlìkíyàmọ̀ nínú ẹ̀ ni pé èèyàn máa gbàgbé ara rẹ̀ gan ní tí ó sàǹfààní fún láyé tó o bá ti ń ṣe lọ́wọ́n ọba ẹ̀mí rò ní lọ́bẹ̀ nítorí fẹ́ tàn tó fi rówó ibi lọ́ọ́ máa lọ nítorí òun ṣe lọ́hùn ẹ̀mí rẹ̀ gan ò ní júwe ibi tó dáa fún ọ ìtumọ̀ ẹni pé ẹ̀ṣẹ̀ máa ń ba ayé èèyàn jẹ́ àtọ̀run ni kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ èyí tó wá ga jù ń bẹ̀ òun náà ni pé yọ́ sọ̀yàn dèèyàn yẹ̀yẹ́ láàrin ìlú ẹ̀ṣẹ̀ ama máa jọ́ làwọn bínú sí yàn a máa ṣokùnfà ya sáré nítorí wájú àlè kìá màtá ànábì bá ń ṣèpè àwọn èèyàn ọlọ́run ò ní sọ pé kẹ́mi ànábì ó lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀ ẹ́ man alladhi yashfa'u indahu illa bi'idhnihi ọlọ́run ọba ní àwọn tá ànábì ó ṣì pẹ̀njọ́ àlè kìá mà èmi ní àpúrúfù ẹ̀ ó ti wá ṣe ẹni tí ó sáyìn ọ̀wá ń pẹ́ kọ́lọ́run kó jẹ́ ká ànábì ó ṣì pẹ̀ rẹ̀ anabi kọ́ anabi ò lè ṣìpẹ̀rẹ̀ àfi kọ́ lọ́wọ́ gba ìpẹ̀rẹ̀ kọ́ wá ní ká anabi ò ṣìpẹ̀rẹ̀ kọ́ lọ́mọ sàfihàn sọ́nà àwọn tá anabi ò ṣìpẹ̀rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa dùkúlù náà ètò parí ẹ̀ oní àní iná ọlọ́run kọ́ lọ́mọ sàfihàn sọ́ni ńbẹ ìbádàlá ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba wa ṣe rí májẹ̀mú tẹ́yìn bá fẹ́ túbá alákọ̀ọ́kọ́ ó kú nínú ẹ̀ṣẹ̀ yẹn ó stop ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó máa sàbámà lérí èyí tó ti lọ ò ní máa rántí kọ́ máa rẹ́rìn ò ní máa rántí kọ́ máa fi dunnú ọmọ banújẹ́ òtúbánu yẹn o lẹ́yìn náà ọ wà pinnu pé ò ní débẹ̀ mọ́ tó bá wá jẹ́ pé nǹkan tí ó wà lọ́wọ́ rẹ̀ nǹkan ọmọ làkejì rẹ ni tó o sì lágbára ti dá padà ọ wà ló lè dá nǹkan yẹn padà lọ́lọ́run ó tó fèrè jàn lẹ́yìn náà ìtúbà tó fẹ́ túbà yìí kò ní jẹ́ nítorí pé ẹ̀rù ń bà ọ́ ẹ̀rù àwọn èèyàn ń bọ̀ ọ́ àbálàáfíà ti tán àbówó ti tán lọ́sẹ̀ wá stọ́ọ̀pù ẹ̀ lọ́wọ́ á lò túbà àsìkò tó tó títú bá nítumọ̀ òun náà nígbà tágbára wà tó wà bẹ́ẹ̀ bá ti lówó yọmọ dára ni àsìkò tó jẹ́ pé ọ̀bẹ̀rù ẹnìkankan lẹ́yìn ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí túbá bẹ́yàn bá dìlé rẹ̀ tí nǹkan méjì bá ti ṣẹlẹ̀ ọlọ́run ní gbà o alákọ̀ọ́kọ́ tí màláyíká kú bá ti yọjú báyìí tí wọ́n ní wọ́n ní ó ti tó lé nìí wọ́n lásìkò yín ti tó kọ́ wá pé òsè mọ́ ọlọ́run nígbà ọlọ́run bá ní wọlé ìsàtì tàwùbátù ọlọ́run bá ní túbá lilladhina ya'maluna sayyi'ati kò sí fún gbogbo àwọn tí wọ́n ti ṣe bí hatta idha hadara ahadahumul mautu nígbà tí kú yọjú wọ́n wá láwọn òsè mọ́ ọlọ́run bá ní à torí tẹ̀mí rẹ̀ bá gùn ọ́ máa ṣe lọ náà ni qala inni tubtu al-an nígbà tí màláyíká kú yọjú ọwá ní ọlọ́run ìṣe máa o ọlọ́run ní ìwọ̀n ní gbantin wí ni torí màláyíká kú ló fi sọ bẹ́ẹ̀ tí màláyíká kú ọba yọjú ni yóò tún ṣe ń jọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni tí òòrùn bá yọ níbi tí ti ń wọ̀ kọ́lọ́mọjọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa bóòrùn bá ti yọ níbi tí ti ń wọ̀ kálukú náà ti mọ̀ pọ́lọ́run fẹ́ palẹ̀ mọ́nu gbogbo mo tú bá ń gbà wọn kò ṣiṣẹ́ mọ́ ẹ̀yin màyá mi ìbílísù ṣètọ́nù ó ní wa ìsádìkà alẹ́ àbúrò àgùwì ìbàdà ìwọ ọlọ́run ìní fi àwọn ẹrú rẹ lẹ̀ yìí máa dà wọ́n láàmú lóru yìí máa dà wọ́n láàmú lọ́sàn tálíkà wọn yìí máa dà wọ́n láàmú olówó inú wọn yìí máa dà wọ́n láàmú obìnrin inú wọn yìí máa kó fìtínà bá wọn ọkùnrin inú wọn yìí máa kó fìtínà bá wọn. ìyìn ni wọn máa dá máa ti àríwá wọn fi àjẹsáàdì lópin ìgbà tí ẹ̀mí wọn bá ń bẹ nínú ara wọn ìní tí ń sinmi wa yìí àfẹnitẹ́ faqala Allahu azza wa jalla ọlọ́run bá ń sọ fún èsù ń jọ yẹn pé wa izzati wa jalali títóbi èmi ọlọ́run ọba la azalu akfiru lahum mastaghfaruni ìwádìí ó yíwọ èsù náà pé bó o ṣe ní sinmi o lópin ìgbà tí àwọn náà ń bá ń túbá tí wọ́n ń wá foríjìn èmi náà ò ní sinmi láti máa foríjìn wọn. kọ́dà ibilis ibilis tún sọ láàyè mí shaitan ó ní ahlakutu nasa bidunubi ó ní mo sì pa gbogbo ayé run pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn mo pa wọn run pẹ̀lú ẹsẹ̀ wọn a balance nàìjíríà jẹ̀mọ́ kí ni ò balance ẹsẹ̀ ni àwọn kan tó ń yọ̀ sẹ́sẹ́ra wọn jẹ́ tàbánà ẹsẹ̀ ni ẹsẹ̀ ni jẹ̀mọ́ gbogbo kò sí iná kò sómi kò sí skul kò sí oúnjẹ kò sí fọkànbalẹ̀ ẹsẹ̀ ni ṣètò ni mo pa wọn rẹ pẹ̀lú ẹsẹ̀ wa ahlakuni bil istighfari wala ilaha illallah àmọ́ àwọn kan bẹnu wọn tọ́jú pé wọ́n pa èmi náà run pẹ̀lú astagafurula tí wọ́n máa ń ṣe jojoojúmọ́ àti la ilaha illallah méjèèjì yẹn jama astagfirullah la ilaha illallah ìtẹ̀yìn òfin ṣẹ́gun ṣetán níbo lẹ́yìn padà sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run o abiyọ pẹ̀lú agbára rẹ kọlọmọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa gbogbo nta ṣe tá a fi bínú ọlọ́run ọba ọlọ́mọdé adébẹ̀ gbogbo nta ṣe tá a fi ránú ọlọ́run ọlọ́mọsá máa darí wa síbẹ̀ ìta ti ṣe tipẹ́tipẹ́ ọlọ́mọsá yọ̀ǹda wa èyí tá à ń ṣe lọ́wọ́ ọlọ́mọṣà sí wọ́wọ́ kú mbẹ́ èyí tá à mà lẹ́sẹ̀ tá à ń ṣe ọlọ́run jẹ́ àmà lẹ́sẹ̀ ọlọ́run ajá lè kú mbẹ́ èyí tá à ṣe rí ọlọ́mọjà débẹ̀ láyéláyé mọ́ṣà sí wá lélẹ́rì rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala olùdarí wa Bukhari ọlọ́mọṣà bá ràn lọ́wọ́ mọ́ṣà bá sọ̀rọ̀ rẹ̀ rọrùn mọ́ṣà bá tó àwọn ẹni rẹ̀ pẹ̀lú rẹ̀ ìlú ọlọ́mọṣà bá wa tó pẹ̀lú àlàáfíà ara ọlá agbára ọlọ́wọ́n ọba ọlá àánú ọlọ́wọ́n ọba wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba wa ní ìrọ̀lẹ́yìn àwọn ẹni rẹ̀ kan wọ́n fẹ́ ṣe ìfitọ́rù fún wa wọ́n fẹ́ ṣe wa lẹ́nu wọ́n lè yàn bí ọgọ́rùn márùn ni làwọn fẹ́ fún lóúnjẹ ní mọ́sálásí lẹ́ni ọlọ́run ọba o ibì kan náà làwọn náà ti mú owó yìí kọ́lọ́mọjọ ọ̀tán bẹ́ẹ̀ o láago mẹ́fà insha Allah ta'ala àwọn tábà wà ń tòsí kápàdé ń bí àgbọ̀ wà sí ráńpẹ́ lẹ́yìn náà á sínú níjọ sunday pẹ̀lú yọ̀ǹda ọlọ́run public lecture tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún nínú ramadan yóò wáyé ní sunday tí ń bọ̀ yìí ní aago mẹ́wàá rọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a sì parí títí aago káàbọ̀ inshallah ta'ala àwọn àlùfáà bọ̀ wá bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a sì tún gbé síìdì jáde nípa zakat àti sàrà gbogbo wa kápàdé níjọ́ sunday níbí inshallah sunday tí ń bọ̀ yìí twenty eight láago mẹ́wàá rọ̀ kọlọmọsá wọlé àánú rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ wá bá wa sọ ọlọmọsá jọ sànfàní fún wa mọ́sá sí wa lélẹ̀ rere o gbogbo àwọn táwọn wá táàrí jẹ ọlọmọsá sínà fún wọn lọ gbogbo àtọ́lọ́n ti kẹ́ ọlọmọdà wa padà sílẹ̀ gbogbo àwọn táà ti débì kan ọlọmọsá gbọ́ wa náà sókè. واستغفر الله إنه هو الغفور الرحيم